إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أتقف الله وبارك àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nábíwa muhammad sallallahu alaihi wasallam abi allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹnìkọ̀kan wa ọdí lọ yeah. Bísmìlá. Gbogbo ìgbìyànjú ẹni kọ̀kan wa lórí ìfi ìjọsìn fún Allah subhanahu wa ta'ala kó dákun kó má dálù wa nígbàyà. Ramadan tí a dojúkọ tó náà dojúkọ wa, àbí subhanahu wa ta'ala kọ́lọ̀ jẹ́ kí ó bá wa pẹ̀lú dáadáa. Kọ́lọ̀ ń kúnnú àwọn tí wọ́n bá Ramadan náà tí ó bá láyé tí wọ́n sì láǹfààní àti gbà pẹ̀lú ìmánì pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run àti gbogbo àwọn ìpèsè tí a máa ń ní bùkátà sí láti gbàwẹ̀ Ramadan kọ́lọ̀ kí ó mọ̀ṣáláì ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́lá ilaha illallah èyí tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ òun náà ni àkọlé tí wọ́n ń pè ní oṣù Ramadan oṣù ìpáyà ọlọ́run oṣù ìbẹ̀rù ọlọ́run òun náà ni oṣù Ramadan èyí tí àkọlé yìí tí ó kó sínú òun náà ni bóò ni a ṣe ń ṣe palẹ̀mọ́ fún oṣù Ramadan bákan náà yóò kó sínú kí ni àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó yẹ ká mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí fún àwẹ̀ Ramadan èyí tí ó ń bọ̀ abiyalon subhanahu wa ta'ala kódà kún kó ṣe nírọ̀rùn fún wa láti wí àti láti gbọ́yé kọ́lọ̀ ń jẹ́ kí ó ṣe wá láǹfààní láyàtà alkiyama nínú alukur'an ọlọ́wọ́n bá alikila ní a'udhu billahi minash shaitani rajim shahru ramadan alladhi unzila fihi alkur'an hudan linnas wa bayyinati min alhuda wal furqan ọlọ́ni oṣù ramadan tẹ́rí yẹn oṣù ramadan tó jẹ́ oṣù kẹsàn-án nínú àwọn oṣù méjìlá tí a nínú islam òun náà ni oṣù kẹsàn-án tí a bá kà ní méní méjì láti oṣù muharram a máa kà lọ táfi kà dé rajab táfi kà dé sha'ban táfi kà ramadan ramadan náà ni oṣù kẹwàá àbí oṣù kẹsàn-án nínú oṣù islam ọlọ́wọ́n bá n'i ní inna iddata shuhur inda Allahi isna ashara shahran ọlọ́run ní òǹkà oṣù ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run láti ìgbà ti dá sánmà àti ilẹ̀ méjìlá ni. ǹjẹ́ a mùsùlùmí ǹjẹ́ a mọ oṣù méjèèjìlá ta nínú islam bí? ǹjẹ́ a mọ oṣù méjèèjìlá? ọlọ́run ní oṣù méjìlá náà tí a ní nínú Islam minha arba'atu hurum ọlọ́run ń bẹ́nu oṣù méjèèjìlá yẹn mẹ́rin tó jẹ́ oṣù àbẹ̀wọ̀ àṣùgbọ́n tá a fẹ́ lò òun náà ni wípé nínú àwọn oṣù méjèèjìlá èyí tó jẹ́ oṣù kẹsàn-án òun náà ni oṣù Ramadan ní ìtí adójúkọ tó wùnà adójúkọ wa èyí tá wà nínú èyí òun ni oṣù kẹjọ tí a mọ̀ sí oṣù ṣàbán bẹ́ẹ̀ ni oṣù ṣàbán òun náà ní àwọn ẹ̀kọ́ títí ẹ̀ tó yẹ ká gẹ́gẹ́ bí mùsùlùmí so a padà mẹ́nu bà pẹ̀lú gọ́ ọlọ́run kọ́lọ́mbà àdìkíọ́lá kí ó ṣe lọ́rùn kí ó san wọ́n ní ẹ̀san lórí. naam ọlọ́run wá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo kutiba alaykumus siyam ọlọ́run ní a ṣe àwẹ̀ gbígbà ní ọ̀ranyàn lé yín lórí nígbàwo nínú oṣù Ramadan kama kutiba ala alladhina min qablikum àwẹ̀ gbígbà ẹ̀yin kọ́ ni àkọ́kọ́ ìjọ tí ó kọ́kọ́ gba àwẹ̀ láyé àwọn kan náà ń bẹ tí wọ́n ti gba àwẹ̀ sẹ́yìn ẹ̀rí nínú àwọn ànábì ọlọ́run aleyhi musalatu wasalam so ìjọ títí yín ìjọ ànábì muhammad sallallahu alayhi wa sallam kọ́ ni ìjọ àkọ́kọ́ ìjọ tí ó gbààwẹ̀ fún ọlọ́run láyé ọlọ́run fi ní kàmá kutiba ala alladhina min qablikum àwọn kan ti lọ ṣáájú yín ta ṣe àwẹ̀ gbígbà ní ọ̀ràn yẹn lé àwọn náà lórí ṣùgbọ́n torí kíni la'allakum tattaqun bóyá ẹ̀ ti bẹ̀ di olùpáyà ọlọ́run bóyá ẹ ti bẹ̀ di olùbẹ̀rù ọlọ́run a rí i pé ní àkọlé ń tafẹ́ fi bára wa sọ̀rọ̀ la'allakum tattaqun ó ti wà nú ẹ̀ òun náà ni wípé oṣù Ramadan tá a rí yẹn oṣù àpọ́nlé ni oṣù téèyàn ń ṣiṣẹ́ ìbẹ̀rù ọlọ́run ni oṣù téèyàn ń ṣàlékún nínú ìbẹ̀rù ọlọ́run nínú ìmánì òun ni oṣù Ramadan abẹ́lọ́n subhanahu wa ta'ala kódà kò kojú bá wa láyé kí o san wá lẹ́san kí a lè gba àwẹ̀ kó kàwá kúnnú àwọn tí ó lè gba àwẹ̀ pẹ̀lú imani nínú oṣù náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní man sọ́ọ̀mà ramadana imanan wa ihtisaban ó lẹ́nikẹ́ni tó bá gba àwẹ̀ ní oṣù ramadan imanan pẹ̀lú ìgbàgbọ́ wa ihtisaban ẹ̀rí àti lẹ́ni tó ń ro kan láadáa níwájú ọlọ́run gúfèrò láhùn máa taqaddama min dhanbihi yìí ọlọ́run bá àdékọ́lá ṣe tán láti ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ti lọ ó ṣe tán àti ṣàforíjì rẹ̀ fún a rí wípé n ta fẹ́ múnú oṣù rọmọdán la'allakum tattaqun ká gba àwẹ̀ yẹn ká bá lè lékún ní ìmánì ká gba àwẹ̀ yẹn ní oṣù yẹn ká bá lè lékún ní ìbẹ̀rù ọlọ́run so ìpalẹ̀mọ́ wa ó gbọ́dọ̀ sọ̀ráǹdì bó o ní a ṣe àchíwù la'allakum tattaqun ìpalẹ̀mọ́ wa ó gbọ́dọ̀ sọ̀ráǹdì ẹ̀ bó la ṣe fẹ́ rí ìbẹ̀rù ọlọ́run kó jọ nínú oṣù Ramadan bó la ṣe fẹ́ ṣe àlékún ìmánì wa nínú oṣù Ramadan ìyẹn ní tó da jùlọ nínú ìpalẹ̀mọ́ tọ́mọ́lẹ́yìn ṣe palẹ̀mọ́ fún ìbáadà ìpalẹ̀mọ́ pé bóò ni màá ṣe rí ìbáadà yẹn ṣe dáadáa òun ni táǹpì nípalẹ̀mọ́ ẹ wo àwọn tí wọ́n lọ ṣe hajj ọlọ́run sọ fún wa pé fàtàzáwàdú tẹ́ ẹ bá fẹ́ lọ ṣe hajj ẹ ṣe palẹ̀mọ́ o ìpalẹ̀mọ́ yẹn kì í ṣọ̀rọ̀ oúnjẹ mímu nìkan là ń sọ bẹ́ẹ̀ ni wọ́n pèsè tí wọ́n jẹ tí wọ́n mu ṣùgbọ́n lọ́hùn yàn fa inna khayra zaadi at-taqwa ọlọ́ọ̀ni tó lóore jùlọ nínú ìpalẹ̀mọ́ tá a máa ń ṣe fún hajj òun náà ni ìbẹ̀rù ọlọ́run ẹni tó bá palẹ̀mọ́ tó di ìbẹ̀rù ọlọ́run dání irú ẹni bẹ́ẹ̀ ní ó rí hajj rẹ̀ ṣe dáadáa ṣẹ́rẹ́ ni tó lọ sí hajj tí ò palẹ̀ mọ́ ìbẹ̀rù ọlọ́run dání irú wọn ni ó máa sọ wípé ah ẹ wo gbogbo iṣẹ́ ń ṣe yìí kò tiẹ̀ ṣé màá wá padà sílé láì ní ṣe yìí mọ́ká ni tọ́mọ sọ wípé alájà ó mọ̀ di dandan kẹ́ ẹ pé ràn torí àwọn ìdí báyìí báyìí owó tó kù tó wà lọ́wọ́ mi owó tó mọ́ fi ṣe yìí mọ́ká ni ṣé dandan ní ká pé ràn ni ẹ̀rí pé irú ẹni bẹ́ẹ̀ ìgbà tó ń kúrò nílé kò di ìbẹ̀rù ọlọ́run kò di í dání so tó bá dọ̀hùn nǹkan yẹn ó lapa lára ìjọsìn tó fẹ́ ṣe lọ́hùn tó ló fi jẹ́ wípé ọlọ́run ní inna khayra zad at èyí tó dáa jù nínú téèyàn fi ń palẹ̀ mọ́ fún ìbáàdà tá bá fẹ́ ṣe òun náà ni ìbẹ̀rù ọlọ́run nísìnyí tá máa sọ yí pé ká wo ní fámìlì wa lọ́sùn lọ́sìn báwọn yẹn ṣe ń palẹ̀ mọ́ fún Ramadan yìí táwọn èèyàn ń sọ jù òun ni a kí la fẹ́ jẹ kí la fẹ́ mu bíbà tí pé oṣù jíjẹ oṣù mímu ni ìyẹn là ń sọ jù lọ àti ń jẹun láti jọ yìí àti ń mu láti jọ yìí pẹ̀lú ògo ọlọ́run tálàfẹ́ àbáṣe ń wà á máa jẹ á máa mu náà ni ṣùgbọ́n oṣù yẹn oṣù ìbáadà ni ó kéré nínú àwọn fámílì tí wọ́n mọ̀ sọ̀rọ̀ bóò la ṣe fẹ́ parí Quran bóò la ṣe kí ni time table ta fẹ́ set bó la ṣe fẹ́ ṣe àwọn náfìlà wa bó la ṣe fẹ́ ṣe báyìí ó kéré <laughs> ìta fi jẹ sàárì àti ìta fi ṣe ìftọ́ òun là ń rokàn òun là ń discuss tó ló mú jẹ́ wípé preparation yẹn tamale yẹn ń ṣe palẹ̀ mọ́ fún oṣù Ramadan ó níbi stand discuss tá a bára wa sọ káwo táwọn afáà tí wọ́n sọ lé lórí ìbẹ̀yẹn náà ni a ti gbé ọ̀rọ̀ wa pẹ̀lú gọ́ọ̀lọ́n àbí Allah subhanahu wa ta'ala kó ṣe nírùn fún wa láti sọ àti láti gbọ́yé àwọn àfáà ní khutuwat lil isti'dad li shahri Ramadan ó ti ní àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé tá a bá ń ṣe palẹ̀mọ́ fún Ramadan á di àwọn ìgbésẹ̀ yẹn ìgbà míì yóò jẹ́ ìgbésẹ̀ ọlọ́dandan olúkálukú ó ṣe palẹ̀mọ́ ìdí ó gbé ìgbésẹ̀ yẹn lọ́dọ̀ ara títí ẹ̀ ìgbà míì yóò jẹ́ àjọṣe àkọ́kọ́ wọ́n ní àtàwùbátú sọ̀ọ́díkọ̀ àtàwùbátú asọ́dìkọ̀ àkọ́kọ́ ìpalẹ̀mọ́ wa fún Ramadan wọ́n ní òun náà ní ká túbá ìtúbá tòdodo kéèyàn ronú pìwàdà kúrò níbi àwọn kùdìẹ̀kudìẹ àwọn ìwàkíwà tá a ti ń wù láti jọ́ yìí a gbọ́dọ̀ gbé ìwà yẹn wọ inú oṣù Ramadan èèyàn gbọ́dọ̀ gbé ìwàkíwà wọ inú oṣù Ramadan ẹni tó jẹ́ òpùrọ́ tí irọ́ pípa ti mọ́ lára ẹni tó jẹ́ ọlọ́rọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ gidi ò kí ń ti ẹnu tiẹ̀ jáde má gbé irú ìwà bẹ́ẹ̀ yẹn wọnú oṣù Ramadan torí pé tó o bá gbé wọnú oṣù Ramadan yóò lapa lára àwẹ̀ tó fẹ́ gbà o ó lè ṣàkóbá fún àwẹ̀ yẹn kódà àwẹ̀ ẹlòmíì yóò padà já yányán tí ò ní jáṣà àtẹ́wọ́gbà níwájú Ọlọ́run látara àwọn ìwà burúkú tó ń wù fún nínú àwọn nǹkan tó lè bàwẹ̀ jẹ́ tó ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ yẹn ká má gbé wọnú oṣù Ramadan ẹ̀yin náà wo tánàbí wa sallallahu alaihi wasallam sallam ó ní man lam yada' qawla zur wal amala bihi gbogbo ẹnikẹ́ni tí ò bá fi ọ̀rọ̀ burúkú sílẹ̀ nínú oṣù Ramadan àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀rọ̀ àlùfàǹṣá irọ́ pípa àwọn ọ̀rọ̀ eléte tí ò bá fi sílẹ̀ ó wá ń gbààwẹ̀ ó sì wá ń sọ àwọn ọ̀rọ̀ yẹn wàlẹ̀ amalabihi àti àwọn iṣẹ́ iléte ìwà iléte ìwà òpùrọ́ ó sì ń wú àwọn ìwà yẹn ó dẹ̀ sì ń gbààwẹ̀ falaisa lillahi haja ó ní kò sí ń tọ́lọ́hún fẹ́ fi ṣe fi àyàdà àtọ̀ àmọ́hù wà ṣàrọ̀bàhù àwẹ̀ tó ń gbà yẹn kò sí ń tọ́lọ́hún fẹ́ fi ṣe ẹni tó ń gbàwẹ̀ tó tún parọ́ ẹni tó ń gbàwẹ̀ tó ń ṣèké ẹni tó ń gbàwẹ̀ tó ń ṣòfófó kiri tó ń gbé ọ̀rọ̀ lágbájá lọ sọ́dọ̀ ẹlòmíì ìwà àwọn èèyàn ni ìwà àwọn èèyàn ni ìwà tó dẹ̀ ti mọ́ ẹlòmíì lára tó jẹ́ wípé tí ò bá sì ṣe lójúmọ́ kan kò ní gbádùn ààrẹ yóò máa wá ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó fẹ́ sọ tó fẹ́ lọ gbé fún ẹlòmíì wọ́n á nọsẹ̀ síta ṣọ́ọ̀bù wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn ẹni tó ń rìn lọ tó ń rìn bọ̀ tó gbé láìlọ́ọ̀nù kan dání ìwà lára ilé ẹ̀ yóò rí kankan sọ nípa èèyàn ìwọ tó bá ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní kó o ṣe àtàwọ́básù sọ́ọ́dẹ́kọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń palẹ̀mọ́ fún Ramadan fi àwọn ìwà burúkú yẹn sílẹ̀ kí Ramadan tó dé ó gbọ́dọ̀ gbé wọnú oṣù Ramadan torí pé tó o bá gbé wọnú ibẹ̀ tó o ṣe falaysa lillahi haja fi an yada'a ta'amahu wa sharabahu àwẹ̀ tó ń gbà yẹn ọlọ́run ò ní ń fi ṣe o ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀ so eléyìí wọ́n ní ká ṣe at-tawbatu sadiqa nínú al-Qur'an ọlọ́run ní watubu ila Allahi jami'an ayyuhal mu'minun la'allakum tuflihun ẹ̀rí ọlọ́run ní ẹ̀yin mu'mini ẹ túbá lọ sọ́dọ̀ ọlọ́run nínú suratu nur aya 31 ọlọ́run ní ẹ túbá lọ ọlọ́run ẹ̀yin onígbàgbọ́ òdodo kúrò níbi kùdìẹ̀kudìẹ̀ kúrò níbi ìwà ìmáṣe la'allakum tuflihun kẹ́lẹ̀ bá àdẹni tí ó là níwájú ọlọ́run ọlọ́run ló sọ ilé ìnú sọ́ràtù nùr àwọn owó ló ń bá wí kì í ṣe àwọn gẹ̀fẹ̀rí lọ́lọ́run dojú ọ̀rọ̀ yìí kọ o ọlọ́run dojú ọ̀rọ̀ yìí kọ àwọn gẹ̀fẹ̀rí ọlọ́run dojú ẹ̀ kọ àwọn mùmìnì onígbàgbọ́ òdodo mùsùlùmí torí pé ọlọ́run náà mọ̀ wípé oníkùdìẹ̀kùdìẹ̀ ni wá ọlọ́ni wà túbù ilallahi jami'an ayyuhal mu'minun ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin náà ẹ̀ máa ṣe táwọn bá ẹwu anábíwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbà wá wípé al-agar bunyasar radiyallahu anhu ó sọ wípé anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó sọ ọjọ́ kan wípé yá ayyuhan nas mo pè ẹ̀yin èèyàn túbù ila Allah ẹ máa ṣe táwùbà ní gbogbo ìgbàlósọ́dọ̀ ọlọ́run ẹ máa ṣe táwùbà ẹ máa túbà ẹ máa ṣe istighfar fa inni atubu ilayhi fil yawm ó nítorí pé lójúmọ́ èmi tí mo jáná bí yín gan sallallahu alaihi wa sallam mo máa ń ṣe táwọ́bà lọ́sọ́dọ̀ ọlọ́run ní àtàmọ́rọ̀ ní ìgbà ọgọ́rùn lójúmọ́ ní ìgbà ọgọ́rùn lójúmọ́ owó ni anábì fi ń ṣe táwọ́bà ó kéré jù sallallahu alaihi wa sallam ó nítorí náà ayyuhan nas túbù ila Allah náà máa ṣe táwọ́bà lọ́sọ́dọ̀ ọlọ́run òun ni wípé ká má gbé àwọn kùdìẹ̀kùdìẹ tá à ń ṣe ká má gbé wọnú oṣù Ramadan kó máa jẹ́ ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan yẹn torí pé ẹni tó tí ò bá ṣe táwọ́bà nísìnyí tó súnmọ́ ni pé yóò padà gbé ìwà burúkú yẹn wọnú oṣù Ramadan ẹni tó jẹ́ ọlọ́tí mímu ọlọ́ni èèwọ̀ ni kẹ́ mú ọtí ṣùgbọ́n kò yé mutí mùsùlùmí sì ni kò yé mutí kódà ẹlòmíì wọ́n tún ń pè lálàjì ọlọ́tí ẹnìkan tí wọ́n fi mọ ọ̀dọ́ rẹ̀ bíi bọ́sítọ̀bù bíi tọ́mátì fẹ́ júwe ilé yẹn wọ́n sọ wípé ilé alájí ọlọ́tí subhanallah báwo ló ṣe jọra wọn alájí àtọ̀lọ́tí àwọn ìròyìn kan ń bẹ àwọn méjì ìròyìn méjì wọn lè jọ pàdé wọn jọra wọn kẹpìyàn lálájí kẹsùn pè lọ́lọ́tí kẹpẹ mùsùlùmí kẹsùn pè lọ́lọ́ṣà wọn jọra wọn ọlọ́ni fahal antum muntahun ẹ̀yin tẹ́ mu tí iṣẹ́ ẹ̀ ní fi ilẹ̀ ni iṣẹ́ ẹ̀ ní dínà sí ni nínú alukur'an a gbọ́dọ̀ gbé ọtí mímu wọnú oṣù Ramadan tó bá lóun ò ní mu mọ́ ó wá mú kanlẹ̀ Sha'ban twenty nine Ramadan bá dé ló bá ní àmọ́ ti jáwọ́ irọ́ ni o ṣẹ́rí tó mú oúnjẹ ta àbí lánàá tí Ramadan fi wọlé lé ní tó bá fi ènílẹ̀ tí ò mú ó tíráì tí ó bá fi dọ̀la yóò padà fi ṣínú tí ó wà ní dọ̀tún la yóò padà jẹ ní sáárì yóò ní àwọn afákan ti sọ yí pé kò sáàbàwẹ̀ mi jẹ́ àtúnṣe pé òun fi jáwẹ̀ ẹ̀rí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò máa retí pé òun náà fẹ́ gba aládàáni oṣù Ramadan ó ń ba iṣẹ́ rẹ̀ jẹ́ lọ́nà sọ yí pé nǹkan àkọ́kọ́ ta gbọ́dọ̀ fi ṣe isti'dad li shahri Ramadan ipe à ń palẹ̀mọ́ fún Ramadan òun náà ni àtàwùbà sọ̀sọ̀ ọ̀dẹ́kọ̀ wọ́n ní ká ṣe táwùbà kólúkálukú identify kùdìẹ̀kùdìẹ̀ tọ̀dọ̀ títí ẹ̀ ẹlòmíì lè má máa mutí bẹ́ẹ̀ ni kì í mutí kì í ṣe zìnà kì í jalè kì í mú nǹkan ó ní nǹkan ṣùgbọ́n òun náà mọ kùdìẹ̀kùdìẹ̀ kan tó wà lọ́dọ̀ títí ẹ̀ tí ò ṣe sọ síta òun ló mọ balil insanu ala nafsihi basira ọlọ́lọ́mọ ìdé ènìyàn mọ́nú rẹ̀ o òkùnkùn ò ní kùn títí kó nínú mọ́mọ́nú rẹ̀ wàláwù alkọ́ọ̀mà àzírọ̀ kódà kó mọ dìfẹ́ǹdì nǹkan yẹn kó mọ mú ẹskíz oríṣiríṣi wá òun náà mọ̀ wípé rọ́rọ̀ òun pa òun ní nǹkan kan tóun ń ṣe tẹ́nìkan kó o mọ̀ tọ́lọ́ndẹ̀ ń bo láṣìírí wọ́n ní kó ṣe kí ni o àtàwùbàtò sọ́ọ́ di kọ́ kọ́bùlà ṣáàhì Ramadan ṣáájú oṣù Ramadan kó túbà lásìkò yìí nínú àwọn ọ̀nà ọ̀nà àkọ́kọ́ táwọn afá là kalẹ̀ ká fi prepare fún oṣù Ramadan nìyẹn kọ́lọ́mọ àlekílá kí ó ṣe nírọ̀rùn fún wa ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àdúà láhù ká máa ṣàdúà kọ́lọ́mọ àlekíọ́lá kó jẹ́ kí oṣù náà bá wa láyé eléyìí ẹ̀kọ́ kan ni látọ̀dọ̀ àwọn ẹni ìṣáájú wa wọ́n ní àwọn sálàf rahimahumullahu jami'a láwọn aṣáájú wa nú ẹ̀sìn tí Ramadan bá kù oṣù mẹ́fà òun ni wọ́n ti máa bẹ ọlọ́run wípé Allahumma ballighni Ramadan ọlọ́run jẹ́ kí oṣù Ramadan tó ń bọ̀ jẹ́ ó bá mi láyé oṣù mẹ́fà ni o ó sì kú bí oṣù mẹ́fà bí abí oṣù sọ́fàr bí nǹkan àwọn àna sọ́fàr àbí Rabiul Awwal wọ́n ti máa bẹ ọlọ́run kalẹ̀ wípé ọlọ́run Ramadan tó ń bọ̀ ballighni Ramadan dákun jẹ́ ó bá mi láyé torí kíni torí pé opportunity lóṣù yẹn àwọn nǹkan ń bẹ́nu oṣù Ramadan ọlọ́run wàá tú okun ọmọ iná yóò tún kù lọ́rùn wa nínú oṣù Ramadan tó wọ́n máa bẹ ọlọ́run pé ẹni tọ́lọ́run bá ní kí Ramadan bá láyé ah subhanallah kò mọ àǹfààní tọ́lọ́run ṣe fún kì í ṣe gbogbo èèyàn sáájọ gbàwé Ramadan ọdún tó lọ náà ni àjọ gba ọdún tó ń bọ̀ yìí àwọn èèyàn ń sọ ọ́ lẹ̀ lójoojúmọ́ lójoojúmọ́ wọ́n ń jáde láyé wàláhì wọ́n ń jáde láyé mo mẹ́tọ́ jẹ́ wípé ṣàbán twenty nine táwọn retí pé bóyá wọ́n announce lálẹ́ pé wọ́n lóṣù àbí wọ́n ṣù ṣàbán twenty nine ọwọ́ ọ̀rọ̀ lẹ́mọ́ wa lẹ́ ìfáwọ́lẹ̀ òtí ìṣú gan bí ẹ wọ after afri ó ní wọ́n gbé lọ sọ́sìpítù tó náà ti prepare kalẹ̀ fún Ramadan ó ti prepare wọ́n gbé dé hospital wọ́n dùn gbà wọ́n reject ẹ̀ ń bí reject ọlọ́run ìgbà tí a fi dé kan náà general hospital àfà ló bá sọ ọ́ lẹ̀ mọ́sálùkì àmọ́ Allah akbar ọlọ́run ò ka òun tí wọ́n witness Ramadan ọdún yẹn ni. sàwọn sálàf ọmọ bẹ ọlọ́run Allahumma balighna Ramadan ọlọ́run jẹ́ kí Ramadan bá wa láyé àmọ́ bẹ ọlọ́run ìyẹn máa bẹ ọlọ́run fún ìbáadà ọlọ́run jẹ́ kí n rí ìbáadà ṣe nínú ẹ̀kọ́ tá a kọ́ lọ́dọ̀ àwọn aṣáájú wa nìyẹn ìbáadà ò kì í ṣe wípé yes ó ní ètìmọ́ọ̀mù láti ṣe ó wù ẹ́ láti ṣe mo fẹ́ ṣe é ṣùgbọ́n tọ́lọ́run bá wà pápọ̀ rẹ̀ ńkọ́ tọ́lọ́run bá fi ẹ́ ṣe kò ń gẹ́ kó orí ṣe ńkọ́ ọ̀tọ̀ ni kó wù ẹ́ láti ṣe ọ̀tọ̀ ni kọ́lọ́run fi ẹ́ ṣe kò ń gẹ́ kó orí ṣe anábì sọ fún Mu'az bin Jabal sallallahu alayhi wa sallam radiyallahu anhu ó ní lẹ́yìn irun irun tó bá kí lẹ́yìn rẹ̀ irun kọ̀ọ̀kan ó ní mo sọ wípé Allahumma a'inni ala dhikrik wà ṣúkúrík wà húsùn ìbàdàtìk ẹ̀kọ́ ni kí ni túmọ̀ èrè ọlọ́run ò ràn mí lọ́wọ́ alá zikiri láti máa rántí rẹ̀ wà alá ṣúkúrík láti máa dúpẹ́ fún ẹ wà alá húsùn ìbàdàtìk wà húsùn ìbàdàtìk láti máa rí ìbádà rẹ̀ ṣe dáadáa èèyàn máa ń bẹ ọlọ́run fún ìbádà ṣíṣe láti máa ṣe kí ọlọ́run ṣe nírọ̀rùn fún mi kí n lè máa rí ṣe o fẹ́ mọ kí tahajud kò rọrùn fún ẹ mọ bẹ ọlọ́run lé lórí mọ bẹ ọlọ́run lé lórí ṣé ní ọrùn fún mi kémi náà lè mọ kí tahajud ṣé ní ọrùn fún mi kémi náà lè mọ gbààwẹ̀ ṣé ní ọrùn fún mi kémi náà lè mọ ṣe ìbádà báyìí dáadáa ìyẹn máa ń bẹ ọlọ́run torí ẹ̀ tọ́mọdé mọ ṣàdúrà dáadáa o àdúrà owó lọ́pọ̀lọpọ̀ mọ́ sábà ń ṣe àdúrà ilé àdúrà ọmọ àdúrà ìgbà ọ̀rọ̀ ilé ayé la máa ń bẹ ọlọ́run lé lórí ó kéré nínú mùsùlùmí tí máa bẹ ọlọ́run kó máa rí ìbádà ṣe ẹ jẹ́ àfikún àdúrà wa ṣíṣe ní ṣíṣe so àdúrà ká ṣe dùrà fún Ramadan tó ń bọ̀ ìkanú àwọn ọ̀nà tá à ń gbà palẹ̀mọ́ fún Ramadan ó túmọ̀ sí wípé inú wa ń dùn pé Ramadan bọ̀ à ń bọ̀ wá sórí yẹn náà so ó túmọ̀ sí wípé à ó wù wá sí Ramadan yìí kó bá wa láyé à ń ran kankan kan ní oṣù yẹn àmọ́ wọn bẹ̀rẹ̀ lóhùn kó bá wa láyé mo rí àwọn èèyàn Ramadan ń bọ̀ bí ọ̀rọ̀ jẹ ta àbọ̀rọ̀ ọjọ́ wò nìyẹn a ní ká mọ̀ sí fún Ramadan ẹmọ tẹ́ni yìí sọ ó ní à bó láti fẹ́ ṣe aṣọ ọdún àwẹ̀ báyìí a subhanallah aṣọ ọdún àwẹ̀ sì dì nànà ó sì ẹ̀tí èmi ò sì sọ ó sì ẹ̀tí gbàwẹ̀ náà àwẹ̀ owó ti bẹ̀ láyé ó ti ń sọ̀rọ̀ ọdún àwẹ̀ aṣọ ọdún àwẹ̀ ló fẹ́ mọ ara kalẹ̀ láti sìn lọ ó ní àmọ̀ pé àwọn tẹ́lọ̀ máa bízì tó bá ti di pé rọ̀wọ̀n náà ti dé ń sìn àwọn tẹ́lọ̀ máa bízì gan subhanallah ẹ jẹ́ ká tún ìrònú wa nípa ìpalẹ̀mọ́ fún rọ̀mọ̀dán ẹ jẹ́ ká tún ṣe ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ìjọsìn yẹn gángan ronú nípa ìjọsìn mọ́ ju bá ṣe ń ronú nípa afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tá a fẹ́ ṣe nígbà tí ìjọsìn yẹn bá parí tán so àdùá ká ṣe dùá nígbà tí Ramadan máa ń bọ̀ tí kọ́lọ́mbà àlekèrè tí ó jẹ́ bá wa láyé àwọn afáfọ yìí pé nínú àwọn ọ̀nà tá à ń gba palẹ̀mọ́ fún Ramadan ni ẹlẹ́kẹta wọ́n ní alifárọ́fù bikurbi bulugi hada shahri al nínú àwọn ọ̀nà téèyàn ń gbà palẹ̀mọ́ tó ń ṣòpin lágbájá ń palẹ̀mọ́ fún Ramadan òun náà ni kínú rẹ̀ máa dùn pé Ramadan ń bọ̀ wá kínú rẹ̀ máa dùn ó ṣòpin lágbájá ń palẹ̀mọ́ fún un kínú rẹ̀ mọ̀ dùn pé rọmọdán ń bọ̀ ah inú ẹlòmíì máa ń bàjẹ́ ni tá máa dárúkọ rọmọdán lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí yóò ronú ọni pé ah ọlọ́run àwẹ̀ ọkọ ẹni tó ń gbà àbá ìbànújẹ́ ìbànújẹ́ ibi náà ni o ibi náà ni o oúnjẹ yìí náà ni kó sáà máa jẹun ní gbogbo gbà ṣé oúnjẹ làwọn ajẹrí nítorí ọlọ́run tó wájá yìí pé ẹgbẹ́ pẹ́rọ mọ̀tọ́ ń bọ̀ inú rẹ̀ wà bàjẹ́ àkílẹ̀ yẹn ṣó weakness nínú nínú ìmánì dọ́àfùl ìmánì ẹni tó rẹ̀ máa ń bàjẹ́ wípé ìbádà kan ń bọ̀ wá ó ń ṣó dọ́àfùl ìmánì ó ń ṣó wípé ìmánì rẹ̀ lẹ̀ torí pé múmi ní òdodo tó bá gbọ́ nípa ìbádà kan tó ń bọ̀ ó yẹ kínú rẹ̀ máa dùn ni akọ́ nǹkan yẹn lára ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní anábíwá muhammad sọ̀tàlá ó sọ yìí pé jùlá kúrọ̀tù àìní fi sọ̀lá ẹ̀wù nǹkan jùlá kúrọ̀tù àìní fi sọ̀lá ìtutù ojú tèmi tọ́mọ́ sọ pé lágbájá ojú rẹ̀ tutù pé áá ah, ah, ojú yìí ṣe wá tutù báyìí ẹ́ ẹlòmíì ìgbà tójú rẹ̀ ó tutù òní tó bá rí oúnjẹ ẹ kàn sí ọmọ rẹ̀ ni mo sẹ́ àfà wọ́n bẹ̀ bàbá <laughs> yóò mọ̀ rẹ̀ ni mo sẹ́ tó bá ti rí oúnjẹ ibi sínú rẹ̀ ti máa ń dùn nìyẹn ẹlòmíì nìyẹn ẹlòmíì tó bá lóbìnrin ìgbà inú rẹ̀ wọ̀n dùn yóò kàn mọ́ rẹ́rìn náà ni ó ti ní fáìgẹ̀ kan tó kọjá nìyẹn àbá ara rẹ̀ ò ní balẹ̀ mọ́ ara rẹ̀ ò ní balẹ̀ mọ́ yóò ṣe fẹ́ bá wọn obìnrin kan sọ̀rọ̀ ni tó fẹ́ ṣe khutba àbá ẹ̀ka sáà máa rí sí àwọn adárẹ́rìn ni àbí ló ń ṣàfà yìí báyìí <laughs> ànábì ní jù ìlà kúrọ̀tù àìní ìtútù ojú tèmi ẹmọdú tó wà ara àrùn ló wà o subhanallah irun kíkí lásìkò òun bá ti ń bọ̀ inú ànábì máa ń dùn sọ́nà ọ̀gbọ́n àlejò sọ́nà lásìkò òun bá ti ń bọ̀ àsìkò òun kan tó inú rẹ̀ máa ń dùn in fact tí wọ́n bá rí challenges kọ̀ọ̀kan ẹ́ bí àkẹ́kọ̀ọ́ ń ṣẹlẹ̀ tí ìyílà ti lo àwọn èèyàn ń complain nígbà wo lásìkò òun bá dé ànábì àsọfẹ́ tó fẹ́ pè mí wípé wo lọ́pọ̀ èrúnjàre kí ara wá tún balẹ̀ kára wá tuntun subhanallah torí pé òun rí wípé ara irun yẹn ìtutù ojú títí ẹ̀ ọlọ́run ọba àríkíọlá ó bá fi sára run níbo ni ìtutù ojú ti wá wà àwọn fàbí sọ yìí pé lára ìpalẹ̀mọ́ fún oṣù Ramadan òun ni alifarahu bí kúrbì bùlógi hada ṣáàrì làwọn òun ni kí ni máa dùn pé Ramadan ń bọ̀ wá báyìí pẹ́ẹ́tù ẹ̀ ti ń bàjẹ́ tẹ́lẹ̀ lọ sí oúnjẹ ní kí ni ẹ bẹ̀rẹ̀ ìdí ni ẹ̀mọ̀ dùn ipe rọmọdọ́nù ń bọ̀ wá oṣù alábàríkà ni oṣù àpọ́nlé ni wàláhì oṣù yìí ni oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ underground tí ó hàn sí wa ló ń ṣẹlẹ̀ nínú oṣù rọmọdọ́nù tó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala ó ń parí àwọn iṣẹ́ kan lọ pẹ̀lú àwọn ṣẹ́gà nínú oṣù rọmọdọ́nù lórí individual lórí olúkálukú wa àwọn iṣẹ́ kan ń parí lọ lọ́wọ́ àwọn màláíkà nínú oṣù Ramadan nìyẹn táàmù tí ó hàn sí wa so ìdùnnú ló yẹ kó jẹ́ wípé oṣù yẹn ń bọ̀ so inú wa tó bá ń dùn yẹn òun ni á ìnfọ́ọ̀mù wípé ẹ̀ ọlọ́run dákun tí ó bá mi o òní ó jẹ́ pé yẹn lè ẹni tínú rẹ̀ bá ń bàjẹ́ pé Ramadan ń bọ̀ òní lè ṣàdúrà kò tẹ̀ ní rántí ṣe lọ́lọ́run tí ó bá wa láyé yóò ṣàmọ́ ronú ebi tí ó pa ni abẹ́lọ́ subhanahu wa ta'ala kódà kó ṣàlékún ìmánì wa àpẹẹrẹ wípé ìmánì èèyàn ń dàgbà sókè òun ni kí ni èèyàn máa dùn nígbà tí ìbáàdà kan bá ń súnmọ́ wa a fẹ́ ṣe ìbáàdà kí ni wọ́n máa dùn fáyín ṣe ìbáàdà yẹn ẹ̀yìn Ramadan dé kí ni wọ́n máa dùn pé oṣù yìí masha Allah káàná òbí Ramadan ṣe máa ń rí láwọn àsìkò yẹn nǹkan máa ń change even láwọn environment wa nǹkan máa ń change báwọn èèyàn ó ṣe máa wùwà yóò yàtọ̀ ẹni tó máa ń jí nǹkan oní nǹkan ìbẹ̀rù yẹn yóò dé sí lẹ́mìí pàápàá lọ́wọ́ bẹ̀rẹ̀ Ramadan ọlọ́run ló ṣe oṣù yẹn bẹ́ẹ̀ ìmọ̀ àwọn tí wọ́n ṣe mùsùlùmí àwọn náà wọ́n máa ń gúrò wípé oṣù àwẹ̀ àwọn mùsùlùmí òun ló ti dé yìí torí pé àwọn tó ń patronize eh, kìíní ológogoro ní gbogbogbà wọ́n dínkù lásìkò yẹn ní oṣù yẹn wọ́n á dínkù láyé ló kọ̀ǹpléènì pé ọjà kì í yá ní oṣù àwẹ̀ àwọn mùsùlùmí òun náà mọ̀ ẹlòmí adá bísẹ́sì ní ilẹ̀ ẹ̀bí akíníkà ló ń tà tẹ́lẹ̀ ní provision ló ń tà ní Ramadan ń dé yóò bẹ̀rẹ̀ sí ní díàkàrà yóò mọ dín mọ́sà àwọn èèyàn máa wá bò ó yóò bẹ̀rẹ̀ sí ní fu ẹ̀kọ́ àwọn èèyàn máa bò ó òun náà mọ̀ yìí pé ah bísẹ́sì oṣù àwẹ̀ yẹn lásán bísẹ́sì yẹn yàtọ̀ tó yẹ kí ní èèyàn máa dùn pé oṣù Ramadan ń bọ̀ ẹjẹ́ bíi mùsùlùmí kì í ṣe pé kí ni wọ́n máa bàjẹ́ eléyìí wọ́n nínú àwọn ọ̀nà tí àgbọ́dọ̀ gbà láti fi pèsè ẹ̀ fún Ramadan ni. ẹlẹ́kẹrin wọ́n ní ìbọ̀rọ̀ òzímọ́ àmìnà sọ́ọ̀mìlì wájib wọ́n ní kí mùsùlùmí tó bá ní àwọn àwẹ̀ gbèsè tó wà lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ ní àwọn Ramadan tó ti lọ wọ́n ní kó gbìyànjú fi àsìkò yìí nínú oṣù Ṣàbán tá a wà yìí wọ́n ní kó fi san kó fúri ara ẹ̀ kúrò níbi àwẹ̀ gbèsè ilé iṣẹ́ pàtàkì pápá jùlọ láàrin àwọn obìnrin ó lè ṣẹlẹ̀ sọ́kùnrin náà bóyá ó ṣàárẹ̀ ní Ramadan tó lọ ó wá ní àwẹ̀ mẹ́rin márùn mẹ́fà méje pápá jùlọ tó bá ti wọ́n bí mẹ́wàá ó máa ń lé àtìgbà padà pé a ah, a máa wo bí ó ni bó mo fẹ́ gba àwẹ̀ mẹ́wàá padà báyìí òun dẹ̀ ló gba twenty nínú oṣù Ramadan yẹn tí ò fi lẹ́ni sìn ṣùgbọ́n Ramadan ti lọ bó ló ṣe fẹ́ gba mẹ́wàá yóò ní lára tò wọ́n ní àsìkò yìí ní oṣù ṣàbán ẹni tó bá ní gbèsè àwẹ̀ rọmọdán kó dàkún kó san kí rọmọdán tó dé kó má di pé nígbà tí rọmọdán bá kú ọ̀la ẹ tó gbọ́ pé ṣáà ti róṣù ni a máa wọ pé yìí ọ̀rọ̀ ti róṣù mo lè ṣe wo pé ẹ̀kan tó kù kí n gbà lọ́la ni o kí ló ń wò láti jọ́ kí ló ń wò láti jọ́ ẹ̀ wa Aisha radiyallahu anha wọ́n gbà wá wípé ó ní wọ́n ní Abu Salama radiyallahu anhu ó ní sami'tu Aisha radiyallahu anha ó ní gbogbo tí àwọn Aisha tó sọ wípé kana yakunu alayya sawm min Ramadan fama astati'u an aqdiya illa fi Sha'ban ó ló máa ń ṣẹlẹ̀ tóun nígbà míì tó jẹ́ wípé Ramadan tó ti lọ òun ó jẹ àwẹ̀ ọjọ́ bíi mélòó tóun ò ní láǹfààní àti san padà àyàfi ṣàbán ọdún míì nígbà tí ramadan bá kù fáákà tó dé bí abẹ́ oṣù kan àbí less than lòun á tó rí ramadan àwọn ọjọ́ kan tó ń jẹ ní ramadan tó ti lọ lòun á tó rí sàn so ó da púpọ̀ abájí àwẹ̀ ramadan ká tètè san kó tó di pé ramadan á dé táwọn wá wá fatuwa káàkiri fatuwa tó jẹ́ wípé ọdọọdún la máa ń béèrè rẹ̀ ọdọọdún rọmọdán bíi mẹ́ta mẹ́rin àbí mélòó mo mi rántí pé ó yẹ kí n san padà so nísìnyí bá ṣe mo lè ṣe fídíà kí ẹ̀ tó máa gba ilé ó bẹ̀rẹ̀ the same question láti ẹ̀ náà so ṣàbán làwà yìí tètè parí rọmọdán tó bá ń jẹ ní ọdún tó lọ kọ́nà balẹ̀ kí láti ó ṣe lọ́rùn eléyìí ẹlẹ́kẹrin wọ́n ní ah, bákan náà wọ́n ní atazawud بالعلم ليقف على أحكام الصيام ومعرفة فضل رمضان wọ́n bákan náà kí a gbìyànjú àti lékún nínú ìmọ̀ tá a ní bùkátà sí nípa oṣù Ramadan báwo la ṣe ń bẹ̀rẹ̀ Ramadan báwo la gbàwó ló yẹ ká máa ṣínú gbàwó ló yẹ ká máa jẹ gbàwó ló yẹ ká jẹ ẹ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn kan tí ń bá àwẹ̀ jẹ́ kí ni àwọn kan tí yóò bá àwẹ̀ jẹ́ tó láǹfààní àti ṣe wọ́n ní kí a ṣàlékún mímọ̀ nípa oṣù Ramadan yẹn ok kí ni àwọn kan tó jẹ́ wípé ọlọ́run fún wa gẹ́gẹ́ mùsùlùmí tó bá ṣe àwẹ̀rẹ̀ òjá ṣùgbọ́n àwọn èèyàn rò káwọ̀ ẹ̀ ti já ni tó bá ṣe ìwọ náà wá àlékún ìmọ̀ sọ́dà fún wọn ní máa parọ́ fún ẹ mọ́ kí ni àwọn ìbàdá àti yẹ ká ṣe tí ó ṣàlékún ládá fún wa ní oṣù Ramadan wọn ní ká gbìyànjú láti ṣe àlékún mímọ̀ bákan náà wọ́n ní nínú àwọn tá a tún lè fi lékún àmì ìtàlẹ́ fi prepare fún Ramadan àtìyámú min ṣáhì ṣàbán ìtìdádan lè sọ́ọ́mí ṣáhì ramadan wọ́n ní sí agbáwẹ́ ní ojú ṣàbán ta wà nú ẹ̀yí sọ̀nàdùwà muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ sí àmọ́ ìgbé ládàá bẹ́ẹ̀ tó pọ̀ ká agbáwẹ́ ní oṣù ramadan àwa tí àyùzùmọ̀ àwẹ̀ gbígbà ẹ́ tá àyùzùmọ̀ àwẹ̀ gbígbà tó ti jẹ́ wípé lẹ́yìn ramadan ọdún tó lọ ramadan míì ni ó dé ká tó fi bẹ̀rẹ̀ àwẹ̀ míì tó <laughs> àwọn akọ̀kan bẹ́ẹ̀ yẹn wọ́n ní a lè practice kalẹ̀ kí a gba adi mélòó nínú oṣù ṣàbáàn bí a monday thursday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oṣù ṣàbáàn méjì ní mẹ́ta ní mẹ́rin ni kí inú wa kó lè acclimatize kó dẹ̀ prepare kalẹ̀ fún oṣù ramadan yẹn kó má jẹ́ pé àárọ̀ ọjọ́ ramadan first day ramadan a máa gbàgbé pàǹgbáwẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbàgbé ẹni tí ò sí gbà kankan rárá tẹ́lẹ̀ yóò gbàgbé ni pàápàá jùlọ àwọn tó máa ń lọ sọ́fíìsì ẹnìkan ló narí sí wípé first day of Ramadan òun ti gbàgbé o ọ́fíìsì àsìkò táwọn máa jẹun ọ̀rẹ́ òun kan sọ wípé tóun ká lọ ni lòun máa tẹ̀lé àfà àwọn dé restaurant òun ti lo fried rice àti chicken ó ti jẹ tán ó ti mu bí akínní kan vanilla ó ti múlé lórí òun wá gbé omi pé kóun ṣí omi ni ìwọ́n sọ wípé ah I thought I was supposed to be fasting. <laughs> ìyẹn ń ṣe mùsùlùmí pé ẹ̀fọ́ yẹ kó gbà wọ́n ah subhanallah àmọ́ àlùwá ń bèrè fatuwa gbèrè ṣé oúnjẹ lè máa gbà á lọ àbí kóun fẹ́ kan mọ̀ kóun ti jẹ oúnjẹ ọjọ́ yẹn kóun san padà torí àwọn nǹkan báyìí máa ń sábà ń ṣẹlẹ̀ sí àwọn tí àbá yóò máa wẹ̀ gbígbà ọjọ́ àkọ́kọ́ yẹn a máa ń gbàgbé so ẹjẹ́ ká gbìyànjú wọn ní ká gbàgbé ní oṣù ṣàbán kí a fi palẹ̀ mọ́ fún ah, ní ìparí wọ́n ní ká prepare láti ṣe sọ́dá kọ ní oṣù Ramadan nínú àwọn ọ̀nà tá a fi ń prepare fún Ramadan ni wọ́n ní ká ṣe palẹ̀ mọ́ ìpè èmi náà fẹ́ ṣe sọ́dá kọ ní oṣù Ramadan mọ́jẹ́ receiver lásán lọ́dọọdún pé ìwọ máa ń gba sọ́dá kọ ni lọ́dọọdún wòye fún yàn àìwọ́ náà máa fún yàn ẹ́ torí pé Ànábì ní sọ̀rọ̀ sánlá ó ní ọwọ́ òkè lọ́wọ́ afúnni gbé ìsàlẹ̀ lọ́wọ́ ẹni tí máa ń gbà gbogbo ìgbà ìsàlẹ̀ lọ́wọ́ rẹ̀ ń gbé aliyadu lẹ́ọ̀lìyà khayrun min aliyadi sufla ẹ ó lọ́wọ́ tó wà lókè ó dáa ju ọwọ́ tó wà ńlẹ̀ lọ ó ní aliyadu lẹ́ọ̀lìyà alimunfikọ̀ ọwọ́ tó wà lókè nìyí tó ná ní gbogbo ìgbà ló máa ń fúnyàn ó ní ìtọ́wà ń sálẹ̀ òun ni ọwọ́ tí máa ń gbà ní gbogbo ìgbà ìwọ náà jẹ́ ọwọ́ jẹ́ kí ọwọ́ rẹ̀ ti ọwọ́ tẹ̀ náà máa bẹ lókè tó bá ń gbà tó ń stockpile ẹ̀ tó kàn ń kójọ àpò rice ìdajì ẹ̀wà ìdajì gàrí ìlùbọ́ gbogbo ẹ̀ ó ń gbàjọ gbàjọ wá padà jẹ tán náà ni torí pé wọ́n ní opportunity àti ìgbà ẹnìkan ń bẹ pẹ̀lú opportunity àti ìgbà kò ní connection dé level yẹn tó ẹni yẹn máa ò tí a jẹ́ kí n ṣí ẹ̀ rice jẹ́ kí n ṣí ẹ̀ pẹ̀lú ẹ̀ jẹ́ kí n ṣí ẹ̀ gàrí yìí pẹ̀lú rẹ̀ lágbájá kí n náà ti ẹ̀wò pé ó kẹ rọmọdán tó lọ gbogbo èèyàn mẹ́wàá alhamdulilayi lójoojúmọ́ rọmọdán tó ń bọ̀ jẹ́ kí n increase ẹ̀ sí ẹ̀ twenty ẹni tí o ti máa bọ́yàn rárá àwọn èèyàn ń bẹ ká bọ́ o kàbárò pé kò sí àwọn èèyàn àwọn èèyàn ń bẹ àárí àwọn tó jẹ́ pé wọn ẹ̀wulẹ̀ nílé wọ́n kàn wá láti lu wọn láti wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ni abẹ́ káńtà ni wọ́n ń sùn ìmí ìṣúlẹ̀ka lásán ni wọn nílé tó ń sùn báwo ni wọn níyàwó ta ló fẹ́ dáná fún wọn irú àwọn bẹ́ẹ̀ yẹn tó bá ń pèsè oúnjẹ fún wọn lójoojúmọ́ tó kè yẹn mẹ́ta péré mu láǹfààní àti bọ́ ìwọ náà ṣe pèsè ẹ̀ fún pé owó ti máa ń pa lójúmọ́ inṣàlá tó lọ́mọdé ọba ti bẹ̀rẹ̀ fẹ́ mọ bọ́yàn mẹ́ta nù síkù wa kó lè wà consistent pẹ̀lú ẹ̀ wàláhí ládá tó pọ̀ níwájú ọlọ́run tónú àwọn ọ̀nà sáńgbà pípẹ́ fún Ramadan èyí lè set aside owó kan sí owó inṣàlá Ramadan sọ́dá fún fẹ́ ṣe lóṣù Ramadan ẹ jẹ́ ká ṣiṣẹ́ níbẹ̀ kí a ṣe palẹ̀mọ́ fún àwọn nǹkan yẹn kọ́lọ́mbà lè kíra sí oṣù náà fún wa kí ó san wá ní ẹ̀sán bẹ̀rẹ̀ inṣàlá torí àwọn ìbéèrè tí ó ṣe ṣe kí ó wá ẹ jẹ́ ká dúró sórí pọ́ìntì ilé kọ́lọ́mbà lè kíra kí ó jẹ́ kí Ramadan tí ó bọ̀ kó bá wa láyé kó bá wa pẹ̀lú ìmánì àti ìbẹ̀rù Ọlọ́run kó wá ṣe náà fún wa láti lè gba àwẹ̀ náà láti lè ṣe àwọn ìjọsìn oníranran سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته regarding Ramadan bí a ṣe lè ṣe palẹ̀mọ́ fún àti bí a ṣe lè gba àwọn Ramadan ẹgbẹ́ ẹgbẹ́ ti káwùjọ nípa wa àwọn ọkùnrin ta bá ní ìbéèrè náà jẹ́ tó ní àṣìṣe ti lọ. Yeah. ẹjọ́ àti àwọn tàbá ní ìbéèrè ẹjọ́ àti ìṣòwò síwájú. Ẹni tí ó sọ wípé à alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa rahmatulah. ìbéèrè tí wọ́n béèrè ni wípé ẹni tí ó fi ọlọ́run búra wípé òun ò ní ṣe nǹkan kan mọ́ tó lè jẹ́ pé tó lóun ò ní ṣe mọ́ yẹn nǹkan tó dáa ni tó yẹ kó ṣe ni ó wá fọlọ́run búra pé òun ò ní ṣe mọ́ ṣùgbọ́n àwọn èèyàn padà wá lọ bẹ́ẹ̀ pé àbúrò ẹ náà ni wàá mójú kúrò lọ́dọ̀ rẹ̀ lọ́dún bíi nǹkan tó ṣe ẹ náà ni wàá wàá padà síbi pé kò máa ràn án lọ́wọ́ lápèjúwe so kí ló yẹ kẹ́nìyẹn ṣe torí kó ti búra fún òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ìyẹn là ń pè ní àlìyàmíyìn kí ni nǹkan tó yẹ kó ṣe irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ìyàwó Aisha radiyallahu anha tó búra pé òun ò ní bá ọmọ ìyá òun kan sọ̀rọ̀ látara àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn so ṣùgbọ́n nígbà tó yá ó padà wá ó padà wá wọ́n bẹ́ẹ̀ ẹni tó jẹ́ khalifa lásìkò yẹn kódà ó mú ẹnìkan lọ bá ń khalifa yẹn náà ló sọ pé òun ò ní bá sọ̀rọ̀ ó lóun ò ní bá sọ̀rọ̀ mọ́ so wọ́n dẹ̀ jẹ́ family kan túmọ̀ra wọn tó yẹn padà wá mú ẹnìkan lọ bá ń láti bẹ́ẹ̀ láti bá sọ̀rọ̀ láti bá ṣùgbọ́n ti fúnra so kí ni nǹkan tí wọ́n ẹni bẹ́ẹ̀ ò ṣe wọ́n ní kó ṣe kàfàrọ̀ so wọ́n ní kó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta àbí kó bọ́ èèyàn mẹ́wàá in place of nǹkan tó ṣe yẹn kó bọ́ èèyàn mẹ́wàá lẹ́ẹ̀kan náà tó bá ti ń jẹ fún wọn lẹ́ẹ̀kan náà fine ó ti cover àbí kó gbààwẹ̀ ọjọ́ mẹ́ta. tó bí jẹ́ pé a gbọ́dọ̀ rí pé a nípa ìmọ̀ búra kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tí ó máa lọ lórí ahọ́n wa ní gbogbo ìgbà wàláhì mi ní ṣe nǹkan báyìí mọ́ wàláhì so torí pé possibility wà kí n tí wọ́n sọ ìfúnpadà ṣẹlẹ̀ kán padà wá bẹ ẹni yẹn ṣó wàá ló gbọ́ ẹ̀ àwọn sọ pé a ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú gbà wọ́n ti ń wo ìbúra tó ti bú torí pé òun wo pé òun gbàgbé ọjọ́ mẹ́ta ẹ̀ ń pe àìrọ̀ omi ìyá nígbà ni o <laughs> pèsè tí máa fi gbà rẹ̀ yẹn ni ìyá nígbà àwọn àmìbẹ̀ kò bá gbọ́ kí ló dé tó tẹ̀ gbọ́ gan kò sọ rírìn òun ló mọ̀ kó fẹ́ gbà rẹ̀ ó dẹ̀ ń sáfárẹ̀ tó fẹ́ gbà so a gbọ́dọ̀ sá fún ìmọ̀ búra anyhow ẹni tó bá ti búra kó yá fulfill kó n fẹ́ ṣe nǹkan kan kó yá fulfill ẹ̀ bó búra pé màá ṣe nǹkan báyìí yá gbìyànjú àti ṣe nǹkan yẹn torí pé o ti la nǹkan kan bọ́ra rẹ lọ́rùn ntọ́lọ́run ò làbọ̀ ẹ lọ́rùn o ti la bọ́ra rẹ lọ́rùn àyàfi tó bá jẹ́ pé n tó búra lé lórí pé wọ́n á ṣe ó jẹ́ṣẹ̀ ìyẹn nìkan ni ò gbọ́dọ̀ ṣe ṣùgbọ́n tó bá yẹ kó búra lórí pé màá ṣe nǹkan báyìí à ó gbọ́dọ̀ lọ ṣe é o ẹnìkan búra ó sọ fún anábìwá Muhammad sọlọ́sálà ó ní mo ti ṣe ìlérí wípé màá pa ẹran ní àyè báyìí báyìí ànábì ní torí kí ló fi jáde sí àyè ló ti fẹ́ lọ pa ẹran ṣé òrìṣà kan bẹ́ẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ń bọ láwọn àsìkò kan wọ́n ní rárá ṣé nǹkan bá bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ní rárá wọ́n ní òkè lọ fùfú ìdìbúra yẹn torí pé ó gbọ́dọ̀ má fùfú ilẹ̀ sọ tó bá ti búra pé wọ́n á ṣe nǹkan kò yà ṣe ẹ̀ tó bá búra pé mi ní ṣe nǹkan báyìí mọ́ kò gbọ́dọ̀ ṣe é mọ́ ṣùgbọ́n tí yóò bá padà wá ṣe tó yóò tan ìtanràn tó lára ìtanràn yẹn òun náà nìyí pé wọ́n ní kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta àbí kó fọ́ àwọn mọ̀tàkìn àwọn aláìní bíi mẹ́wàá àbí kó tú okùn lọ́rùn ẹ̀rọ àwọn eléyìí nínú àwọn nǹkan tí láti fi kọ́ṣọ́n wa kúrò níbi ìmọ̀ búra anyhow wallahu a'lam. báwa ṣe àlàyé lórí àwọn nǹkan tí ó fẹ́ àwọn ènìyàn ń pè ó bá wẹ̀jẹ̀ àmọ́ àwọn kan ní ó bá wẹ̀jẹ̀ ní abẹ́rẹ́ rẹ̀ àbí èyí jẹ́ láwọn ẹlẹ́ẹ̀kejì irun títì ìlú òun gbajúgbà kò ní àárín àwọn ọmọ ìyá ní ìtàbáwà ní ká fún ìyá ọ̀fẹ́. wàhálà ìwé ni pé a ti mọ̀ sí ilé ní ìwé ìdìbò ìgbìyànjú máa ń gbìyànjú. kó àbí báyìí tó tí ilé ìwé ṣe àrùkàn pé ó jẹ́ láti máa lọ sí ọ̀nà tí bàjẹ́ wà sí. alhamdulillah àkíngbé láti bí ìbéèrè tí ó láti yẹn wọ́n ní intanmọ́nú ẹ̀sìn òun náà ni wípé inú ilé òun ló dáa jù fún obìnrin láti máa kírun bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ń ṣe gbé wá nìyẹn ìrun wọn tán bá kí inú ilé nínú kọ̀rọ̀ yàrá wọn yóò ní ládájú èyí tán kínú pálọ̀ sitting room lọ èyí tí wọ́n kínú pálọ̀ nínú sitting room yóò ní ládá ju èyí tí ó bọ́ sí kọ́rídọ̀ rẹ̀ ẹ́ tó ti kírun bó bá ṣe ń jáde bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe lè kọ̀m̀pì ẹ̀ ládá yẹn bó ṣe ń lọ́ta lọ́ta lọ́ta títí ó fi dé mọ́ṣáláṣí so ṣùgbọ́n ẹ̀sìn sọ yí pé látàmnáru ìmá aláhi masajidala ẹ má kọ̀ fún àwọn ẹrúfin ọlọ́run lóbìnrin láti lọ sí mọ́ṣáláṣí wàbù yútu hunna khairun lahunna ṣùgbọ́n ká kírun nínú ilé wọn ló lóore jùlọ. àwọn ní obìnrin tó jẹ́ wípé inú ilé wọn àwòrán pọ̀ ń bí ó ṣì wà lọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ so fọ́tò lọ́tún ló sì nínú ilé àdàmọ̀ wípé nǹkan bẹ́ẹ̀ yẹn kò dáa àdábíwá muhammad sọ pé sọ sálá ó ní látàdí hólùl màláìka baitan fihi súrọ́tún eh, fi kalbun wala súrọ̀ aukamakol wọ́n láwọn màláìka wò ní wọ ilé tí ajá bá wà bákan náà wọn ní wọ ilé tí àwòrán bá wà so irú ẹni bẹ́ẹ̀ ni ó lè kírun bẹ́ẹ̀ ni ó lè kírun títí ẹ kò àfẹ́tì ìrun tó fẹ́ kí bó ṣe lè wò mọ́ ìyẹn ò kí ń ṣe reason tí ó fi torí ládàá tó yẹ kó gbà gẹ́gẹ́ bí ẹni tó ń kírun ní inú ilé so kó kírun inú ilé tó bá láǹfààní àti yọ àwọn fọ́tò yẹn kúrò ní ọ̀nà tí ò ní dánú lérú tí ó sì ní dá ìbáṣepọ̀ òun àtàwọn òbí rẹ̀ rú so kó wá ọ̀nà àti kó kúrò kò yẹ kí fọ́tò tiẹ̀ wulẹ̀ wà nulẹ̀ rárá so ṣùgbọ́n kò láǹfààní àti yọ kúrò kó máa kírun títí ẹ lọ so yẹn ò túmọ̀ sí wípé irun rẹ̀ ò ní gbà àbí kò ní gbà lára tí ó yẹ kó gbà so wallahu a'lam. Ah, na wọ́n ní kí ni àwọn nǹkan tó jẹ́ wípé kò bà àwẹ̀ jẹ́ ṣùgbọ́n àwọn yẹn máa ń rò pé àwọn nǹkan yẹn bà àwẹ̀ jẹ́ ni lápèjúwe kéèyàn máa gba àwẹ̀ kó wá bọ́ sínú balùwẹ̀ nígbà tí oòrùn mú hàn tẹ́bí ń gbóná kó wá ṣí ṣáwà sórí àfà kó wá wà ń bẹ́ẹ̀ káwọn àwọn òpin gbóná lágbájá wà á ó wà níléèwé ní a láti bí ọgbọ̀n ṣẹ́jú ó tutù ara rẹ̀ ṣáwẹ̀ rẹ̀ sì dá báyìí bẹ́ẹ̀ ni àwẹ̀ rẹ̀ sì lálàáfíà nǹkan kan ò ṣe àwẹ̀ yẹn bó ṣe lè kó mà la yuridu bikumul usra wala wala yuridu bikumul usra ìrọ̀rùn ọlọ́run fẹ́ fún wa pẹ̀lú àwẹ̀ tó ní ká gbà ọlọ́run intend láti ní wá lára pé kò wá para rẹ̀ torí pé ó gbá rẹ̀ wọ́n ní Abdullahi ibn Umar radiyallahu anhuma ní ọ̀sán gan tó ń bá mú nínú Ramadan ó máa mú nǹkan kan bí aṣọ ńláńlá bíi towel yóò kìbọ̀ ní omi yóò wá gbé síbi ọrùn rẹ̀ báyìí ẹ kí ló ń ṣe yẹn ó fẹ́ kúùlù gbogbo ara rẹ̀ ni so a ní ọgbà wẹ̀ ní àníkò para rẹ̀ so kéèyàn wá bọ́ sáwọ́ ṣáwà abẹ́ ṣáwà kó máa wọ àwọn ihò kan ń bẹ lára yín ihò ń bẹ lára wa ó máa wọ inú ihò yẹn tó ìbá ti wọ́ bẹ̀ báyìí wẹ́ ti já nìyẹn lọ́lọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ yìí pé ìwò ń bẹ lára wa kò sí ní amọ́ wẹ̀ sábà ń gbà wẹ̀ tó ìyẹn kò bá wẹ̀ jẹ́ bákan náà nínú àwọn nǹkan táwọn yẹn máa ń wò pé bá wẹ̀ jẹ́ òun náà ni kéèyàn ó gba abẹ́rẹ́ nígbà tí ó bá ń gbà wẹ̀ lọ́wọ́ ó depend lórí abẹ́rẹ́ tí ó bá gbà tó bá jẹ́ pé abẹ́rẹ́ ara ríro abẹ́rẹ́ kinní kan ni tó dẹ̀ mọ̀ wípé tóun bá ti gbà kó affect àwẹ̀ àzìn kò mí pé bí apá òun tí ó mọ̀ wá ní lára tó wá ń fọ́ sáré gba àwẹ̀ no tí ò bá ti sí yẹn ń bẹ̀ ṣe pé ara rẹ̀ ò yá dé level wípé kó mọ́ lè gba àwẹ̀ ó ṣe òkú òun lè gba àwẹ̀ ọkàn ní kọ́kàn fi complete treatment yẹn ó ní láti gba abẹ́rẹ́ láago méjì ọ̀sán so tí ò bá rí suspend di alẹ́ kò sí problem kó gbà lópin ìgbà tí kì í bá ṣe abẹ́rẹ́ sí abẹ́rẹ́ tó jẹ́ wípé Over in place of oúnjẹ àwọn abẹ́rẹ́ kan ń bẹ tó yẹ pé sọ́mọ́ ti fún yàn báyìí ẹni yẹn ó kàn fi ìpóhùn yóò ní èyí ò sì ní pamọ́ wọ́n máa ń sábà ń fún àwọn tí wọ́n ń bì tí wọ́n lè jẹun àwọn náà máa ń fi fún lórí abẹ́rẹ́ bẹ́ẹ̀ torí pé kò lè jẹun tó bá jẹ́ nísìn àbí tó bá jẹ́ nísìn àbí ó dẹ̀ nídìí kí oúnjẹ dúró nínú ẹ̀ kí àwọn oògùn tán ń fún kó ba lè ṣiṣẹ́ so irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé kó kàn gba abẹ́rẹ́ lásán tí ó dẹ̀ ní affect okun ara rẹ̀ so tí ó dẹ̀ kí ń ṣe abẹ́rẹ́ tí a replace oúnjẹ jíjẹ tí a fi wá yó sí irú abẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn kò sí problem ó sì lè gbà kó ba awẹ́ rẹ̀ jẹ́ bákan náà nínú àwọn kàtà àwọn yẹn máa ń sọ òun náà ni kéèyàn ó fọnu ní àárọ̀ àbí kó fọnu lọ́sàn-án ẹlòmíì kúndùn kó fọnu gan ẹ ẹ perfectionist ni nípa cleanliness afọnu láàárọ̀ afọ lọ́sàn-án afọ lálẹ́ tó bá ti ní Ramadan máa wò rẹ̀ pé ah báwo máa ṣe wá gbé ẹnu òórùn káàkiri báyìí ẹlòmíì dẹ̀ ni bí ó ní mouth odor ni ló fi ń fọnu ní gbogbo gbà bẹ́ẹ̀ yẹn ẹ̀sìn òní o má fọnu torí pé ó ń gbàwẹ̀ ẹ̀sìn òní o fọnu ọ̀tọ̀ la wẹ̀ ọ̀tọ̀ ní ìmọ́tótó ara so ṣùgbọ́n gbogbo tó bá wù kó o fi fọnu wọ́n ní o gbìyànjú kó o má gbé e mì o ẹ́ wọ́n ní o má gbé e mì ànábì sọ fún ẹnìkan wípé sọ̀rọ̀ tán lám ó ní pé tó o bá ń fọnu pé òórùn pákó ẹ́ ó ní kóorun gan kóorun kóorun fọ gbogbo ahọ́n rẹ̀ ó wà ní ilá àyàfi tó bá jẹ́ ẹni tí ó ń gbààwẹ̀ tó bá jẹ́ ẹni tó ń gbààwẹ̀ máa fọ máa máa gbó gbogbo ọ̀nà fún torí pé tó bá ti ń gbó àwọn nǹkan yóò máa sọdá sọ́hùn yóò máa sọdá sọ́hùn kó máa máa ṣera rẹ̀ so ìyẹn wọ́n ní ká fọ ẹnu wa ká fọ eyín wa bóyá pẹ̀lú toothpaste ni oníjẹ́ tí toothpaste yẹn pọ̀ àwọn kan sọ pé ẹni tó bá ní tó bá ní tó bá ti ní taste wọ́n ní ká má fi fọ́nu sàwọn pákó kan wà tí ò ní taste kò sí nǹkan tó sọ bẹ́ẹ̀ tó wá ń sọ pé ó gbọ́dọ̀ ní taste kò gbọ́dọ̀ ní taste so bóyá ó ní taste àbí ò ní taste so n tó ṣe pàtàkì ni wípé má gbé n tó ń fi sẹ́nu má gbé e mì yọnu nù dáadáa títí tí wàá fẹ́rẹ̀ wípé ẹnu ẹ ti dá so ẹlòmíì á máa fi àjẹrà rẹ̀ ó ti tún bẹ lẹ́nu ẹ̀ kúrò atúntúntú atúntúntú ẹ mọ̀ saliva ẹnu ẹ yóò mọ̀ sí kristi wọ́n torí pé ẹnu ẹ sì tútù a sì máa wò pé àwọn mi gbọ́dọ̀ gbé mi o a máa wá tutọ́ tutọ́ bí olóyún ẹ̀rí so ìyẹn ò túmọ̀ sí pé àwẹ̀ rẹ̀ ti já so lẹ́yìn tó bá ti tu tó jẹ́ the main substance tó ti tú dànù so ìtọ̀ rẹ̀ tó bá ń sì kristi tó bá ń gbé mi ìyẹn ò bà àwẹ̀ rẹ̀ jẹ́ náà. ok yín tá a bá fẹ́ lò gẹ́gẹ́ bí drip tá a bá lo eye drop yín tó súnmọ́ ni pé yóò di ọ̀nà fún wa aha tá bá lo nose drip yín tó súnmọ́ ni pé yóò di ọ̀nà fún wa àwọn kìíní liquid yẹn tó bá ti máa dọ́nà fún wa wọn ni ká máa lò aha so n tá a lò generally tí ò ní dé ọ̀nà fún òun náà ni ká lò so eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wallahu ta'ala a'lam. Ṣé dàpẹ́ tí mẹ́ńṣán kankan? sahur ìgbà wo ni sahur parí irun wo ni wọ́n ń pè láti stop oúnjẹ jíjẹ irun méjì ni wọ́n máa ń pè ní ìdájí òru mọ́dájí irun méjì ni irun àkọ́kọ́ àkọ́pè yẹn ìyẹn òru làákàákún torí pé alifájàrí ò tí ì yọ nígbà tí wọ́n pè sanabiwa muhammad sallallahu sallam ó ní kùlú wàṣọrọbù ẹ máa jẹ ẹ máa mu hátà yọ azina ibn umi maktum títí tẹ́ fi gbọ́ ìrun pípé ibn ummi maktum bẹ́ẹ̀ dẹ̀ ni ibn ummi maktum láàyò azin hátà yùkọlù láhú asbáhátà asbáhátà ibn umi maktum kò ní pé wọn ti táwọn ìbá tó sọ fún yín pé ah, ọgbẹ́ni fájáde ti yọ ilẹ̀ ti mọ̀ so anábì ni a máa jẹ́ ká máa mú títọ́kùn ìyẹn ó fi lọ pèrún ìyẹn túmọ̀ sí pé ìrun pípé ẹlẹ́ẹ̀kejì òun ni a máa ṣọ́ káàdẹ̀ máa bèrè lọ́wọ́ àwọn èèyàn láwùjọ wa náà torí pé lé àwọn bòmíì alifájàrí ò sí yọ wọ́n ti pè wọ́n lẹ́ẹ̀kejì torí pé àsìkò táwọn ń kírun sí wọn kọ́tà tó six ni mọ̀bìnì yóò náà làzàlì wọ́n mọ́ pa lórí ẹ̀ ni kọ́tà tó six àṣùbà bẹ́ẹ̀ dẹ̀ ni sábà wo àṣùbà lé nígbà wo ló ń wọlé five five nine wọ́n ní five fifty nine òun làṣùbà ń wọlé ní sinmi so agbẹ́fà nìyẹn o so àwọn tó ń kírun ní quarter to six ìrun àsùbà wọn nírun kí ló fà torí pé wọ́n ń kí lásìkò tí ìrun yẹn ò tí ì wọlé inna salata kanat ala almu'minina kitaban mawquta ọlọ́ọ̀ni ìrun tẹ́ rí yẹn ìta fàṣìkò sí ní ta lè ṣe lọ́rọ̀ ìlẹ́yìn lórí ni so a gbọ́dọ̀ rí pé tó tó bá dàsìkò Ramadan mo jẹ́jẹ́ àwọn èèyàn náà àwọn èèyàn á mùsùlùmí agbọ́n <laughs> gan àwọn tán máa ń ágì wípé Eh, ẹ̀sìn kan jújù eh, kíní kan àsìkò orun kíní kan àsìkò bá lóye ká kí àgọ́ méje ni àgọ́ kíní kan ni tó bá di àsìkò Ramadan òun ni ó mọ̀ pariwo pé ṣòro òdì wọ ni ìgbà yìí dáhùn ìpè òrùn máa ń wọ̀ tí wàá sí Ramadan kò mọ̀ yí pé òrùn máa ń wọ̀ la fi ń pè ìrùn mọ́ greek tó yẹ pé ah, kí gbogbo nǹkan ti yín ló máa ń yàtọ̀ ṣùgbọ́n tó bá di Ramadan òun náà wà lórí pé àwọn òrùn ti wọ̀ torí pé ó ti to wọ́tàmílọ̀ síwájú ó ń sọ pé àkí ló dé tàbí pèrún òun ti wọ ọ̀rẹ́kùn <laughs> sàrànsọ̀là. so irú àwọn bẹ́ẹ̀ yẹn inú Ramadan ni wọ́n máa ń juwọ́ lẹ̀ tẹ́ máa sọ fún wọn pé àsìkò báyìí ni ẹ lè jẹ sáárì dà tó bá jẹ́ pé wẹ́dà yìí kọ́ntínú báyìí di àsìkò Ramadan ó bìí pé a lè jẹ sáárì wá a lè jẹ di five fifty nine five fifty eight so ó ń wọlé báyìí àádásáàrí wa jíjẹ àádádúró so ṣùgbọ́n tí Ramadan bá dé ẹ jẹ́ ká túnbọ̀ máa bèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ́ àti ní group ẹni tí ò bá sí lórí WhatsApp group àgọ́ Muslim Brothers kó rí àwọn àǹfààní bíbà kí wọ́n á di wọn sí orí group yẹn so so that àwọn information nípa Ramadan àtàwọn nǹkan mi tó yẹ ká mọ̀ láwọn àsìkò ìgbà tó ń pèrun ìgbà tí ó yẹ ká jẹ́ sáré dà ìgbà tó yẹ ká ṣínú àtàwọn nǹkan bẹ́ẹ̀ àmọ̀ bá lórí whatsapp group yẹn àbí Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn now ok. Um, àwọn obìnrin wọn béèrè question lórí ọ̀rọ̀ ọ̀run tẹ̀ sọ pé ilé ló yẹ kó ti máa kírun àwọn tó máa wá ní ṣọ́ọ̀bù tẹ́ pé ṣọ́ọ̀bù ló máa wà ṣé every time of solar ọmọ máa lọ lílọ kírun ni àbí ìgbàláyé wà kí wọ́n kírun yẹn nínú ṣọ́ọ̀bù. Ah, naam so ṣégbà láàyè wà fún wọn láti kírun nù shop àbí ká máa lọ sílé láti lọ kírun well in tí ó ṣe pàtàkì òun náà ni wípé ah, ká kírun níbi tí irun wa bá ti lálàáfíà tó bá kí nínú ṣọ́ọ̀bù ẹ̀ irun rẹ̀ lálàáfíà tó bá lọlé lọ kí kó ba lè gba lára tó pọ̀ irun rẹ̀ lálàáfíà yóò sì gba lára tó pọ̀ torí pé lọ kí ń lé so ṣọ́ọ̀bù rẹ̀ tó jáde kú ònú ilé lọ sí ṣọ́ọ̀bù ó ti yàtọ̀ sí ilé tó ń gbé ó ti yàtọ̀ sí ilé tó ń gbé ṣùgbọ́n tó bá ti ń ṣọ́ọ̀bù ẹlẹ́gbẹ́ wípé ó jáde lọ sí mọ́ṣáláṣí lọ kírun ṣùgbọ́n nísìnyí kì í ṣe mọ́ṣáláṣí ló jáde lọ bó ló jáde lọ ṣọ́ọ̀bù ló jáde lọ so inú ṣọ́ọ̀bù ló ti ń kí so tó bá ti kí dáadáa síbẹ̀ dẹ̀ jẹ́ àyè tó mọ́ irun rẹ̀ ó gbà bí isnillah ṣùgbọ́n tó dáa jùlọ oníkíni o wa salatuhunna fi buyutihinna khairun lahunna èrò wọn tán bá kí nínú ilé wọn òun ló lóore jùlọ tó bá wò ó pé òun máa lọlé láti lọ kírun tàbí ìwà nìyí má kò sí nǹkan tó burú ń bẹ̀ wallahu a'lam.